practical class tá a máa ṣe kẹ́yìn lélẹ̀ ẹ já lọ sí class fún theory. Bàbá, àánú ni tí wọ́n bá fẹ́. ni mo ti sọ fún wa èyí ni kíláàsì tó kẹ́yìn kó tó di pé ẹ ṣe ìdánwò àṣekágbá yín inú yín dùn àbí ẹ àyẹ̀wò kan ṣoṣo tá ó ṣe lẹ́yìn tí a ti ṣe world round lẹ́ẹ̀kan ó ní ti aláìsàn tí a wò gbẹ̀yìn Mr. Òyìnbó tó ní àìsàn jẹjẹrẹ gẹ́gẹ́ bí a ti mọ̀ kò tí ì sí àwòtán fún àrùn jẹjẹrẹ báyìí ọ̀nà tí a gbà tí a fi ń mánéjì ẹ̀ lọ́wọ́ ó ní nípa iṣẹ́ abẹ ká yọ kórónà kúrò àbí ká fi chemotherapy àbí radiotherapy ká fi pa yanyan tí a bá wá tètè mọ̀ pé ènìyàn ní àìsàn jẹjẹrẹ ó máa ń ràn wá lọ́wọ́ láti yanjú ẹ̀ ní kíákíá. ta ló lè sọ fún mi kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn? mo ní ta ló lè sọ fún mi nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn. sà jane sọ wípé ọlọ́run lè wo àrùn jẹjẹrẹ. jane dìde dúró mo ti kìlọ̀ fún gbogbo yín kí ẹ má dárúkọ ọlọ́run nínú kíláàsì mi láéláé mo fẹ́ fi yé yín wípé kò sí ọlọ́run kan níbi kankan èrò orí àwọn kan nígbà kan sẹ́yìn ni wípé ọlọ́run wà níbi kan ṣùgbọ́n ìwọ pẹ̀lú àwọn amùkún mẹ́kọ̀ọ́ tí wọ́n sì gbà wípé ọlọ́run wà mo fẹ́ fi dá yín lójú nínú kíláàsì yìí lónìí wípé kò sí ọlọ́run jane níbo ni ọlọ́run wà. ọlọ́run ló dá wa ó wà níbi gbogbo ó dẹ̀ ń rí ohun gbogbo. ṣé pé ọlọ́run wà nínú kíláàsì yìí ó ń wò wá ó sì ń gbọ́ ohun gbogbo tí à ń sọ. bẹ́ẹ̀ ni sà ó wà níbi gbogbo good talk màá wá fi yé ẹ wípé aláìmọ̀kan ni ọ́ ó yá gbogbo kíláàsì ẹ wo àyíká kí ẹ wá ọlọ́run jáde fún mi nínú kíláàsì yìí. mo lu bọ́ọ̀sì mo lu bọ́ọ̀sì. ǹjẹ́ ẹ rí ọlọ́run níbì kankan nínú kíláàsì yìí? rárá o. James ṣé o gbọ́ ó túmọ̀ sí pé kò sí ọlọ́run àfi tí o bá tún lè fi ìdí rẹ̀ múlẹ̀ lọ́nà mìíràn. sà ṣé mo lè béèrè béèrè kan lọ́wọ́ yín. béèrè. ìwé ìkàwọ́ bó ṣe yẹ kó lè pa yín lára. kò sí ìbéèrè tó lè dùn mí nínú fífi hàn pé kò sí ọlọ́run hmm. béèrè. sọkùnrin ti wọ wẹrẹ ni ṣó ya wẹrẹ ni ọ̀dẹ̀ ni ẹni ẹ wo ọkùnrin akíndánidání tí ò wúlò yìí. ẹ máa wọ pọnú afọ́fun pé yìí. ó dà wàrà mi. ká má bínú. wàrà mi kí má bínú nítorí pé òun wọ mọ́tò ẹ̀sìn ẹ̀rọ mi sí mọ́tò táyé ti kẹ̀yìn sí tóun wá kiri. ṣé mọ́tò lélẹ̀ yà bí nǹkan. tá a bá wá bínú ńkọ́. kí ló fẹ́ ṣe o. ṣé ó lọ bínú ńkọ́. ó lọ òrìràn òrìràn àbí. mo ní kẹ́ má bínú ada ti bínú. ó sọ pé kẹ́ má bínú kí lẹ tún fẹ́. ìjọ yín lọ́rọ̀ lọ́rọ̀ lè lọ́rọ̀ sí lẹ́yìn ẹ lọ sọ́lẹ̀ ilé ẹ̀jọ́. ìwọ ah, nǹkan tí ìfojú ẹ̀rẹ́ lẹ́sítẹ̀tì yìí ara rẹ̀ ọkọ̀. sà nítorí pé a kò fi ojú rí ọlọ́run nínú kíláàsì yìí kò túmọ̀ sí pé kò sí ọlọ́run mm-hmm. ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ wo orin tíṣà wa mm-hmm. ṣé ẹ rí ọpọlọ wọn ah, ah, ah jane ṣé n tó fẹ́ ká mọ̀ ní pé professor wò lọ́pọlọ. Ah. jane jáde nínú kíláàsì mi. bọ́sà ẹ má bínú. mo ní kó jáde nínú kíláàsì mi. wo ìwọ náà tẹ̀lé. èyí ẹlẹ́gbẹ́ kíá. ẹ má bínú ọba ọgẹ má bínú ṣẹlí kò tẹ tẹlifí ẹ má bínú sòótọ́ rọ. kí lè wá fẹ́ kí n ṣe báyìí. tó fẹ́ ṣe tó fẹ́ ó dá mi fẹ́ kó lù mí ni. Ah. mo fẹ́ kó lù mí ni tó bá dé lù mí mi ní fẹ́lẹ̀. o wá fẹ́ lù ní. Ah, tó bá lù mí mi ní fẹ́lẹ̀. sọ fẹ́ lù ní báyìí. abẹ́rẹ́ sọnù àlọ́gbẹ́sàngó sẹ́pẹ̀ oh. ò ti pọ̀ ju nǹkan tó oh, mo fẹ́ kó lù mí tó bá lù mí lù lẹ́nu pé mo ta omi sí i lára. bọ́ọ̀ bá lù mí ní fẹ́lẹ̀. ẹ kílẹ̀ wá fẹ́ ṣe gan. ẹ ó da ṣe nǹkan tó bá fẹ́ ṣe. ẹ fi mi lẹ́yìn fi mi lẹ́jọ́. gbogbo aládùúgbò ṣe rí ọwọ́ mi rẹ̀ o jẹ́jẹ́ mi o ìyá jẹ́ mi o. ẹ̀yin ò kí ń wojú ni ìyá jẹ mi. inú yín ṣe kò báyìí oh. inú yín bu ẹ̀rọ ọ̀rùn sa oh. ẹ yóò tẹ̀ra wọn. Oh. mo gbọ́. ẹ bá lọ́kọ tó ní lárílẹ̀ ẹ máa lọ ọkọ lọ́kọ lájọ múta orí yóò pè. aládùúgbò ṣe rí mi o. mo ò lè rí nǹkan kan ẹ kàn ń jẹ ẹnu ní ọtí dá ẹyin ọ̀dọ̀ ọ̀dọ̀ wẹ̀ à ń sọ̀rọ̀ ẹranko tó máa kàn pa ìgbín náà yí òwò jáde sẹ́yìn wọ̀nyí náà lẹ́fẹ̀ẹ́ ṣe tó bẹ́ẹ̀ máa bọ̀. ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ mi sókè. ìrà tí tí tí mo bẹ̀ mo bẹ̀ mo bẹ̀ yín kí ló tó bẹ̀ lẹ́yìn máa má bínú ẹ fẹ́ rí kí ló fẹ́ ṣe fún mi. ẹ lè ṣe kankan màá dì pẹ̀lú <laughs> yín. ẹ̀yin náà dáadáa wọ̀ wọ̀. máa lọ máa lọ. àkíkà ẹran wọlé tó alápatà lọ láti pajẹ. ta ló ń bá wí èmi àbáwọn ìwọ náà ni ṣebí fúnra rẹ ló sílẹ̀kùn tó fẹ́ sára rẹ rìn wọlé ó sì fọwọ́ ara rẹ sẹ́ra rẹ pó. báwo mo tẹ̀ ṣe wọlé débi báyìí ọjẹ́wọ́ yọra rẹ lẹ́nu ọ̀lẹ́ tó bá wọnú ẹ̀kọ́ kò tó bá wọnú ẹnikẹ́ni tó bá wọnú ìjìnlẹ̀ báyìí. ó gbọ́ ohun mi. ìró kí ló ń gbọ́. ohun kan wà tó jọ bákan bákan ò gbọ́. ẹ ọmọ abirùn kan wà nílé ẹgbẹ́ ilé wa ń bì. ókè mo ti máa ń gbọ́ ti ṣe díẹ̀ mo ń rò pé kí ni ohun tó ń dún bíi ọ̀sán yìí báyìí mm. kí ló dé tó wá dì mọ́nu létí wọn ò gbé lọ sí hospital. mo ti lọ tó ilé ìwòsàn márùn-ún nǹkan tó ń ṣe ó kọjá ilé ìwòsàn. wọ́n ti lọ lóríṣiríṣi ilé yẹ̀mí gbó wọ́n ti lọ ilé babaláwo Ah, ah. bọ̀ ṣé bọ́ ṣe wá bí nìyẹn ni àbí kí ló ṣẹlẹ̀ gan-an. ìṣòro yẹn bẹ̀rẹ̀ kó tó dé ní ẹ́stéètì yìí wàá gbádùn ní ẹ́stéètì yìí. ẹ kúrò lẹ́ o. ẹ kalẹ́ mà. jókòó. ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ mà. Mm-hmm. kí ló dé tó yí òun padà báyìí kí ló ṣe. èyí tó fa wàhálà sínú ayé ọmọkùnrin yẹn nìyẹn. ẹ dé o ẹ dé o ó mm-hmm. mm-hmm. dénú pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ó. ìgbà tí màgbà tó wà nínú oyún ẹ̀ àti obìnrin yìí wọ́n jọ ní gbólóhùn asọ̀. obìnrin ìṣẹ́sápò wò ní dáríjì nìyẹn. obìnrin tó rẹwà àti ìwẹ̀ òkùnkùn. Ah! obìnrin burú kì í dáríjì ni nítòsí yẹ ni pé má dé tọ́ ẹ. mo ń lọ inú fúláàtì mi ṣùgbọ́n má sọ pé o gbọ́n kankan lẹ́nu mi o. Uh-huh. ah ọkọ mi. ọkọ mi ẹ dìde ẹ dìde ah. ẹ wo a lè fi ọwọ́ yẹpẹrẹ mú nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Sùnbọ̀ wọn ah. rárá ah. ṣe ni mo ní àlá burúkú kan mo rí tí Sùnbọ̀ tó fẹ́ pa yín mo tají báyìí mi ò tiẹ̀ mọ̀ pé àlá ni ẹ̀rù bà mí oh. ọkọ mi ṣe rí bí mo ṣe ń ronú lórí àlá yẹn ṣe ni mo rántí ọ̀rọ̀ tí ọ̀rẹ́ mi kan bá mi sọ nípa ìwà burúkú Sùnbọ̀ yẹn ọ̀sẹ̀ àkọ́kọ́ tá a kó dé estate wa yìí ni ọ̀rẹ́ mi yẹn ti bá mi sọ̀rọ̀ nípa arábìnrin Sùnbọ̀ yẹn ènìyàn burúkú ni o ènìyàn burúkú gidi ni. ok ok mo ti gbọ́ kí ni nǹkan tó fẹ́ ká ṣe ń sìn. ṣẹ́rí èmi fẹ́ ká lọ bá a Sùnbọ̀ ẹ jẹ́ ká lọ bẹ̀ẹ́ ká ká pẹ̀tù sínú ní ká ní kó dáríjì wá. ṣé kẹ́lẹ̀ kémi lọ bá kí n lọ bẹ̀ẹ́ kẹ́ ẹ tún lọ bẹ̀. Ah. wa mo ṣe ìṣìta omi sí lára ah, fáìn mo bọ́lẹ̀ nínú mọ́tò mo dẹ̀ bẹ̀ wọ́n ẹ jọ̀ọ́ ẹ má bínú o gbogbo nǹkan tó lè fún mi lẹ́yìn bíbẹ̀ tí mo bẹ̀ wọ́n ni pé kó fọ̀n pọ̀n ìparí mi kó bú mi níbùkúbù ọ̀rọ̀ burúkú tí tètè tí kó gbọ́ tó fi di tó sọ sí mi o tún wá ní kí n padà lọ́bẹ̀ ṣé kó lè kọ́tínú ibi tó bú mi dé kó wá mú agbọ̀n èébú kó wá dàlé mi lórí àbí. Ah, rárá bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ṣé bẹ́yìn náà mọ̀ pé bíbélì ló sọ fún wa eh, ó ní ká máa wá àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn àti ìwà mímọ́ ah, láìsí nǹkan méjì yìí o lè rí ìjọba ọlọ́run. mo kẹ mo ti gbọ́ ká máa lépa àlàáfíà torí pé mi fẹ́ lépa àlàáfíà náà mo ṣe bọ́ sílẹ̀ nínú mọ́tò tí mo lọ bẹ̀ wọ́n fa mo fẹ́ lè dọ̀bálẹ̀ Eh, eh, eh, ṣé torí mo sọ fún ẹ pé ó lérí sí mi pé òun máa fìyà jẹ mí àbí ah, ìhàlẹ̀ lásán lásán ni my dear kò lè ṣe nǹkan kan ó mọ̀ ẹni tó ń gbé inú tèmi ju ẹni tó ń gbé inú ayé lọ. Hmm. ó ṣe pàtàkì lọ́ọ́ ṣe ń pè ní gbogbo adédé àkókò tá a wà yìí ah, mi ò mọ gbogbo bẹ́ẹ̀ ṣe ń hùwà sáwọn òbí yìí kò dára tó o ah, ó kù díẹ̀ káàtó èmi ń sọ tèmi o èmi sọ tèmi fún yín o bẹ́ẹ̀ ṣé ọ̀sán òbí yín yóò dáa o. ó dáa ẹ jẹ́ ká gbàdúrà. kì í ṣe sìn. Ah. tilẹ̀ bá mọ́. ní orúkọ Jésù ah olúwa ní orúkọ Jésù. láì fi ọ̀pá kọ̀lọ̀kọ̀lọ̀ péjọ ìpinnu mi nìyí nítorí pé ó já ọmọkùnrin rẹ sílẹ̀ ní oṣù méjì sí ìgbéyàwó wọn yóò yàgàn títí láì. ọmọkùnrin oníranù tó jagbà náà kò ní rí ọdún kejì ìgbéyàwó wọn. ó kò ti rí bẹ́ẹ̀. yèyé ní nǹkan bí ọdún méjì sẹ́yìn mo mú ọ̀rọ̀ ọmọkùnrin wálé àti ẹbí rẹ̀ ọ̀tọ̀ yín wá bí wọ́n ṣe máa ń fi àdúrà dà wá láàmú ní gbogbo gbàdé àgbègbè wa ṣùgbọ́n kò tí ì ṣe nǹkan kan nípa rẹ̀. yèyé nígbà náà ni ẹni a ò lè ṣe ohunkóhun àfi tó bá jì sínú òfin wa ṣùgbọ́n wọ́n kọ̀ láti já sínú tàkútété ata sílẹ̀ fún wọn o níjọ́ òní mo mọ̀ọ́mọ̀ lọ́tọ́ ìyàwó rẹ̀ ṣùgbọ́n ó kúkú bẹ̀mí náà ni. ẹ mo rántí pé mo sọ pé àwọn kìrìsìtẹ́nì náà wọ́n máa ń ní ìgbà tí wọ́n máa ń lọlẹ̀ nínú ẹ̀mí ó àfìgbà náà ká tó lè ṣe nǹkan kan sí ọ̀rọ̀ rẹ̀. yèyé àkókò náà ti wá tó báyìí hmm. ẹ ní láti rí àbùkù tó ta lé mi lónìí èmi àti ọ̀rẹ́ mi ṣebí jẹ́jẹ́ là ń lọ ní wálé bá gbé ọkọ rẹ̀ kọjá ló dé mọ̀ọ́mọ̀ ta omi sí wa lára ǹjẹ́ ká tún bí o ọ̀gbẹ́ni kí ló dé tó ta omi sí wa lára ló bá bọ́lẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní bú kódà ó pè wá ní ọ̀dẹ̀ àti òmùgọ̀ ó ṣojú ọ̀rẹ́ mi ó bú mi lónìí ó sì wọ́ mi nílẹ̀ ẹ bèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi. yèyé òótọ́ ni mo wà ńlẹ̀ ó wá ó ti ṣubú ó fọ́ ọ létí ó tún tẹ̀ mọ́lẹ̀. ó gẹ́ ó tún gẹ́ a ò ní nǹkan kan a ò ní ẹ̀sùn kankan kà sí lẹ́sẹ̀ tẹ́lẹ̀ ó ní ìjìyà rẹ̀ fi pẹ́ ṣùgbọ́n nísìnyí ẹ̀sùn rẹ̀ ti pọ̀ lọ́pọ̀lọpọ̀ ó ti kún àkúnwọ́ sílẹ̀ lórí ìdílé yìí mo sọ di asán ah mo sọ nípa tiwa pé ohun búburú kan kò ní ṣubú lù wá ní orúkọ Jésù Kristi. ọkọ mi ẹ ṣe jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gbàdúrà lórí ọ̀rọ̀ tó wà lẹ̀. obìnrin kí ni problem ẹ ṣé mo dẹ̀ ní sùn mọ́ torí pé èèyàn kan halẹ̀ mẹ́ ẹ. kọ orúkọ rẹ̀ sórí àwòrán ayé. àti ọfà ayé. tó bá ní jẹ́ kí n sunú yàrá màá ṣáà lè sùn ní sùn tún ah. <laughs> iṣẹ́ ọ̀tá lélẹ́yìí o olúwa ṣàánú fún mi o olúwa ṣàánú fún ìdílé mi olúwa. <laughs> ẹ̀dọ̀fóró ọ̀tún wálé hmm. ó ti ṣe àgbákò àrùn jẹjẹrẹ hmm. nínú ẹ̀dọ̀fóró rẹ̀ èyí yóò farahàn láàrin ọgbọ̀n ọjọ́ hmm. yóò wà nínú ìrora fún oṣù mẹ́ta tó kù kí ọdún yìí kó tó parí mo sì fi ń dá ọ lójú kò ní rí ọdún tó ń bọ̀ àti wípé ìdílé rẹ̀ wọ́n ṣe àjọyọ̀ ọdún tuntun nínú ìbànújẹ́. hello ọmọ mi ṣé dáadáa ni. ẹ ṣeun màá láfíà ni. ọkọ rẹ ń kọ́ mo pè é ní nǹkan bíi aago kan òru òní kò gbé ìpè mi mo ti ẹ̀rù pé á pè mí padà lẹ́yìn tó rí ìpè mi. ẹ ẹ màmá ẹ má bínú sí wa mi tẹ wá mọ̀ wọ́n tètè jáde láàárọ̀ ìkaago mẹ́fà tó lù wọ́n ti jáde ó ní kọ́sítọ́mà kan tó yẹ kán lọ bá pàdé má sọ fún wọn mo fẹ́ sọ fún nípa àlá burúkú kan tí mo lá nípa rẹ̀ ni ẹ̀rù bà mí gidi ṣé kò ṣàbẹ́ ẹnìkankan jà pàápàá obìnrin. Ah. aya mi ṣé ẹ̀ ń gbọ́ mi. màmá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni. wò ó sọ fún un kó gbàdúrà gidi gan-an. tí n bá ní kó tẹ̀lé mi lọ sí ọ̀dọ̀ bàbá tí ó dira fún. ẹ sọ pé rárá ẹ ṣáà tẹra mọ́ àdúrà yín kí o sì sọ fún un pé kó ṣọ́ra gidi àti wọn náà o. ẹ ṣe màmá àdúpẹ́ mà ẹ pẹ́ fún wa mà ẹ kò wá jẹ̀pẹ́ ẹ ṣe. ó dàbọ̀. ṣòrí ah, nǹkan báyìí ìpè tí màmá pè gan-an ṣe fún àǹfààní ọkàn mi ni. Ah. ọ̀gá bá ṣàṣẹ lọ èmi ò ní gba eléyìí o kí ìgbìmọ̀ wa dá akẹ́kọ̀ọ́ láre lẹ́yìn ìgbà tó bú mi nínú kíláàsì mi ò ní gbà. ṣùgbọ́n àbájáde ìwádìí àwọn ìgbìmọ̀ ó fi hàn wípé ah, ẹ̀ṣẹ̀ tí a ní arábìnrin ò ṣe kò tó nǹkan tẹ́yìn ń fẹ́ ẹ̀yin fẹ́ kàn lè kúrò ní skul ẹ̀ṣẹ̀ ò tó bẹ́ẹ̀. kí lẹ fẹ́ kàn ṣe ọ̀gá vice chancellor nígbà tí mẹ́ta nínú ìgbìmọ̀ yìí jẹ́ àwọn born again. ẹ ní sùúrù professor ẹ ní sùúrù nínú àwọn méje tán jẹ́ mẹ́mbà ìgbìmọ̀ yìí mẹ́ta nínú wọn péré lójú nígbàgbọ́ only three are Christians and lára àwọn mẹ́ta yẹn gan ẹnìkan ló jẹ́ kírísítíẹ́nì tó born again àwọn méjì yòókù àwọn ṣèyí ṣọ̀hún even the chairman and the secretary of the panel they are not even Christians at all wọ́n ń ṣe onígbàgbọ́ ah, eh, ok ẹ̀yin náà ẹ wò look I mean look at part of the report ẹ wò díẹ̀ nínú èsì àbájáde ó ní pé eh, gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ was outside class work kì í ṣe during class then wọ́n sọ pé mẹ́ta nínú àwọn eh, students wọ́n jẹ́rìí pé professor Jarrett ló fún un láàyè láti sọ̀rọ̀ in the first place àti láti béèrè béèrè tó bá wù wípé òun gan arábìnrin gan kọ́ ló sọ wípé Professor Jarrett kò ní ọgbọ́n lórí kò lọ́pọlọ i mean ó wà nínú èsì àbájáde e, report wọn it's there. ṣùgbọ́n gbogbo alamọbi tó ń lọ ó ń kà fún mi láti inú ìwé wọn tó ń pè ní bíbélì ni tó sọ wípé aṣiwèrè wí ní ọkàn rẹ̀ wípé ọlọ́run kò sí ọ̀gá vice chancellor èmi ò ní gba eléyìí. prof it's okay it's okay ṣe arábìnrin ó ti kọ lẹ́tà láti bẹ̀bẹ̀ fún ìdáríjì gẹ́gẹ́ bí ìgbìmọ̀ yìí ṣe recommend ẹ lẹ́tà yẹn ẹ gbà. àníkẹ́ ẹ prof inú mi dùn láti bá yín pàdé ní conference yìí. inú èmi gan dùn sórí ara àwọn àǹfààní tó wà nínú àwọn professional associations wọ̀nyí nìyẹn. ẹ bọ̀ ṣẹ́rí prof ọ̀rọ̀ kan wà tó ṣe pàtàkì tí mo fẹ́ bá yín sọ ti pẹ́ ó dẹ̀ ṣe pàtàkì gan. nǹkan tó tún wá jẹ́ kó ká mi lára báyìí ni pé ṣe mọ̀ pé nìní conference wọn ń parí. ṣé nípa Jésù ni. báwo lẹ ṣe mọ̀ èmi ti mọ̀ ẹ́ pé o jẹ́ kan nínú àwọn jésù jésù látijọ́ tí mo ti kọ́kọ́ bá ẹ pàdé mo sì ti ń retí pé ní ọjọ́ kan wàá fẹ́ jèrè ọkàn mi tó ti sọnù bẹ́ẹ̀ ṣe máa ń sọ. ó <laughs> yá kí lo fẹ́ mọ̀ nípa jésù jẹ́ ń sọ fún ẹ. wípé ó jẹ́ ọmọ ọlọ́run yes. ìyẹn wà nù John three sixteen wípé ó kú nítorí ẹ̀ṣẹ̀ ẹ̀yin kan <laughs> Romans five eight pé ó ń padà bọ̀ lẹ́ẹ̀kejì iṣẹ́ àwọn apọ́sítélì orí kìíní ẹsẹ̀ kọkànlá wípé mo ní láti fi ayé mi fún un kí n má bàa lọ sí ọ̀run àpáàdì kí ló tún kù dókítà <laughs> so ẹ ẹ mọ gbogbo àwọn òótọ́ ọ̀rọ̀ wọ̀nyí kí wàá ló dé tẹ̀ jọ wáyé fún Jésù òfò ọjọ́ kejì ọjà jẹ́ dókítà náà tó dẹ̀ kàwé ẹ má máa gba gbogbo àwọn ìtàn tí wọ́n pò pọ̀ ẹ wake up man sọjí wo èmi mo ní ayé mi bó ṣe wù mí ni wọ́n ṣe lò ó n ò fi ayé mi fún ẹnikẹ́ni <laughs> alẹ́ ti lẹ́jọ́ ọjà lọ sùn. <laughs> <laughs> Eh, eh, eh, wo wo wo wo wo ó ń gorí òkè lọ gbàdúrà ah. kí ni ká ṣe ṣàdé ah, irú béèrè wo ló ń béèrè kí ni eégún wa ń fi àárọ̀ ṣe tí ò lè jó dí kó má ṣe lọ. dí lọ́nà. Ẹ̀díòǹtayé gbé yín lọ Jèhófà ẹ̀díòǹtayé gbé yín lọ. Ẹ dára ẹ tóbi ẹ̀díòǹtayé gbé yín lọ. Ẹ dára ẹ tóbi jù ẹ̀díòǹtayé gbé yín lọ. Ẹ ṣeun ọlọ́run ẹ ṣé o gbogbo yín ga olúwa mo yìí ọlọ́run ẹ ṣé olúwa mo yìí o olúwa mo yìí o. hello ẹ ní mo ní láti wá ṣe àtúnṣe lórí quotation contract yẹn ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ sí kí n máa bọ̀ báyìí báyìí okay okay okay okay okay mò ń bọ̀ mò ń bọ̀. a tún ṣẹ́gun lọ́tẹ̀ yìí <laughs> àkú àjàṣẹ́ gan-an ó ti padà ó ti padà tani. arákùnrin ògbúdọ̀ lọ o ìgbàkígbà tó bá ti gòkè lọ gbàdúrà ló máa ń yọ ìjọba wa lẹ́nu wọ́ọ̀nà láti dè lọ́nà kò gbúdọ̀ lọ kò gbúdọ̀ lọ arákùnrin ògbúdọ̀ lọ hello ẹjọ́ ta ló ń pè o. èmi chief ayẹni chairman local government. ẹjọ́ ṣé mo lè bá dókítà sọ̀rọ̀. mo pe gbogbo aago ẹ̀ mi rí mi rí bá sọ̀rọ̀ ó dàbí pé ó ti pa. ẹ má bínú sà wọ́n ń gbàdúrà lọ́wọ́ ni wọ́n máa ń pa fóònù wọn bí wọ́n bá ń gbàdúrà lọ́wọ́. ok o wàá nídìí láti lọ bá mi rí kíákíá nítorí mo fẹ́ bá sọ̀rọ̀ kan tó ṣe pàtàkì ẹ má bínú sá mi ò ní lè ṣe yẹn o wọ́n ti fún wa lófin pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ kan ilẹ̀kùn àwọn bí àwọn bá ń gbàdúrà lọ́wọ́. Hmm, ok ṣé mo lè pè padà ní bí ìṣẹ́jú mẹ́ta. rárá sá wọ́n máa pè yín padà bí wọ́n bá ṣe tán. Ah, kò burú o all right. Ah! a tún pòfo àpàdánù ah! èéṣe tá a máa ń fi gbogbo ògbà àpàdánù lórí ọkùnrin gbogbo ògbà tó bá ti lọ gbàdúrà ló ń lágbára sí ah! ṣe ìṣe nítorí àdúrà rẹ̀ tó múnádóko. wo gan wo gan arákùnrin wálé ní gorí òkè lọ yìí òun náà fẹ́ lọ gbàdúrà. wálé fílẹ̀ jẹ́ kó mọ lọ. kí ló dé ṣé bó mọ̀ pé àmì wa wà lára rẹ̀ kò sì gbọ́dọ̀ gba àgbàyọrí àdúrà tó bá lè gba àgbàyọrí àdúrà iṣẹ́ wa parí nù. lẹ́ni tó jẹ́ pé kò ní ìmọ̀ àti ọgbọ́n ó mọ̀ ń gbàdúrà láì ní ìmọ̀ àti òye kò lọ́gbọ́n kankan jẹ́ ọmọ lọ nílò àti dààmú lórí irú àwọn eléyìí. kò yé mi o kò yé mi bíi ti bó n ò ṣe ọmọbìnrin níbi o n tó ṣẹlẹ̀ kì í ṣe pé mo mọ̀ ọ́n mọ̀ bẹ́ẹ̀ mo sì bẹ́ẹ̀ àmọ́ sùn bọ̀ ní dandan ńlá àfi bóun bá pa mí run àfi bóun bá bayé mi jẹ́ olúwa ó sì mọ̀ pé ńlẹ́ nìkankan àfi wọ́ olúwa dìde kó gbèjà mi o gbèjà mi torí wọn la sàtàpátá mi ìwọ ló di mi ìwọ mo gbójúlé pẹ̀lú ọwọ́ ìbínú rẹ olúwa dìde kó ṣèdájọ́ fún Sùnbọ̀ kó gbẹ̀san mi lára rẹ̀ mo pè iná ọ̀run sọ̀kalẹ̀ iná iná iná. ọ̀gá àgbo jùlọ èmi náà mú ẹjọ́ tèmi wá síwájú tẹ̀yìn ni o wálé mú ẹjọ́ kan nínú àwọn ọmọ ìjọba mi láti wá fi sùn yìí láì ná ní ọ̀rọ̀ yìí tó sọ wípé kí ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ pẹ̀lú ọpẹ́ àti inú àgbàlá rẹ̀ pẹ̀lú iyì ó kàn wá ó sọ ẹ̀dùn ọkàn rẹ̀ láì yìnyín láì fi ọpẹ́ fún yín ó sì padà sẹ́yìn ẹ̀ èyí ò mọ̀ kàn mí a ti ṣe ìdájọ́ ní ìjọba wa lórí wálé mo sì wá láti wá ṣe àlàyé ìdí tí ìdájọ́ wa fi gbúdọ̀ dúró òtítọ́ wálé jẹ́ olódodo àti ẹni tó péye níwájú yìí ṣùgbọ́n ọ̀rọ̀ yìí náà ló sọ nínú ìwé Matthew orí kejìlá ẹsẹ̀ kẹrìndínlógójì ó ní ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ wèrè tó bá ti ẹnu ènìyàn jáde ni wọn ó jí rẹ̀ ní ọjọ́ ìdájọ́ wálé wò sùsùn ó pe obìnrin tí ẹ̀yin ọlọ́run dá dáradára ní àwòrán ara yín ó pè lọ́dẹ̀ ó tún wá wò sùsùn ó pe àwọn tí ẹ̀yin ọlọ́run dá ó pè wọ́n ní òpòló lásánlásán Ah, ṣebí ẹ̀yin ọlọ́run lẹ sọ wípé kí wọ́n bọ̀wọ̀ fún bàbá òun ìyá wọn kí ọjọ́ wọn kí ó lè pẹ́ ní orí ilẹ̀ wálé ò bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀ rárá o pẹ̀lú owó àti àkókò rẹ̀ ah, ah. fún ìdí èyí wálé ó jẹ̀bi ikú àìtọ́jọ́ a ti yanjú rẹ̀ ọ̀rọ̀ bí ojú báyìí lọ mo ti yanjú ẹ̀ ọ̀dẹ̀ lásán akíndanidani òpònú wọ́n mọ̀ gbàdúrà láì ní ìmọ̀ wọ́n fẹ́ràn àti gbàdúrà ṣùgbọ́n wọn ò ní lè ka ọ̀rọ̀ ọlọ́run èyí tó fún wọn ní ìmọ̀ tó bá rí wọn wọn ò mọ̀ lọ láti orí òkè kan lọ sí òmíràn ṣùgbọ́n wọn ò ní lọ sí ẹ̀kọ́ bíbélì wọ́n a nílò àti fi àsìkò wa ṣòfò lórí irú àwọn bíi wálé tí wọn ò ní ìmọ̀ yìí ó yẹ ká mú agbára wa gírí lórí àwọn tó jẹ́ pé ní ìmọ̀ wọn tiẹ̀ tún péle díẹ̀ ọ̀dẹ̀. Ha ha ha! hello my chairman. hello dọ̀kí mo pe fóònù ẹlẹ́ẹ̀kan wọ́n ní mo dẹ̀ tún pe ibi iṣẹ́ wọ́n ní òun gbàdúrà ó dẹ̀ tilẹ̀kùn mọ́ rí. bẹ́ẹ̀ ni chief ẹ má bínú àṣẹ mọ̀ pé jésù sọ fún wa nínú ìwé matthew orí kẹfà ẹsẹ̀ kẹfà pé ká ṣílẹ̀kùn wa tí a bá ń gbàdúrà torí ẹ̀ mo ṣe máa ń tilẹ̀kùn tí mo bá ń pray kí n má bàa wà distracted. <laughs> Ah, ìgbàgbọ́ rẹ tiẹ̀ ilé o adúpẹ́ ah, lọ́wọ́ ọlọ́run pé mi gan kìrìsìtẹ́nì ọmọlẹ́yìn kristi ni mí o. ẹ ẹ jọ̀ọ́ kí nìdí tẹ́ fi pè mí gan. Ah, mi ì mọ́ mi ì rántí mọ́ nǹkan kan dédé dé ni mo wá ní kí n pè ẹ́ ọjọ́ lè yẹn ṣùgbọ́n nísìnyí mi ì mọ́. Ah, tí n bá rántí ń tẹ̀ ọ́ láago. ẹ̀ẹ́n ok ó dàbọ̀ náà. ṣé ibi ló wà ní. Ah, ọ̀gá ṣe mọ́ ni. Ah, akẹ́kọ̀ọ́ mi ni ṣùgbọ́n kì í ṣọmọ dáadáa ah. alákatakítí ni ṣùgbọ́n nígbà tó wá pegedé nínú àwọn akẹ́kọ̀ọ́ jáde mo wá pinnu láti dáríjì <laughs> nítorí èmi gan pegedé nígbà tí mo wà lé ẹ̀kọ́. ọmọ dáadáa ni ó mọṣẹ́. ẹ young doctor báwo ni. dáadáa ni sir. ọmọ dáadáa ni. èmi náà mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn yìí náà ni. Dr. Jude. Sir. Inú mi dùn pé ẹ pè mí láti wá review case láti bí ọgbọ̀n ọdún tí mo ti ń ṣiṣẹ́ dókítà. Mi ò tí ì rí àrùn jẹjẹrẹ tó burú tó eléyìí rí. Ẹ sì ní ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni. Ẹ̀dọ̀fóró méjèèjì ló ti bàjẹ́. ẹ sì ní kí n mu sìgá. nǹkan tó sọ fún wa ni pé òun ò tí mú mu sìgá rí. Ah, ó ṣe ní láàánú ṣùgbọ́n pẹ́ṣẹ́ǹtì kò ní ju oṣù mẹ́ta láti gbélé ayé lọ ó dùnyàn púpọ̀ ṣùgbọ́n kò sí ohun tí a lè ṣe sí. ẹ ọ̀gá bóyá ká ránṣẹ́ pé ká ṣàlàyé fún. Ah, bẹ́ẹ̀ ni. Oh, wà ń ta ṣé kí n lọ pè wọn. ẹ pẹ̀lẹ́ Mr. Wálé báwo dẹ̀ tún lára yín ẹ sọ fún wa pé ọ̀sẹ̀ tó lọ ni ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí àpẹẹrẹ pé ara yín ò dáa. bẹ́ẹ̀ni ṣé kò le. kò le ṣùgbọ́n gbogbo àwọn àyẹ̀wò tí a ṣe ó fi hàn wá pé ẹ̀dọ̀fóró yín méjèèjì ó ti ní ìpalára pẹ̀lú àrùn jẹjẹrẹ in fact mo ní láti pe àwọn ọ̀gá mi tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ ìṣègùn ohun tí wọ́n wá sọ ló jẹ́ kí a ránṣẹ́ pé Mr. Wale gẹ́gẹ́ bí oníṣègùn òyìnbó àti ṣe àwọn àyẹ̀wò a sì rí àrídájú pé ẹ ò ní ju bí oṣù mẹ́ta lọ́mọ láti gbélé ayé. jésù oṣù mẹ́ta. inú mi dùn fún tẹ pé yìí ní irú àkókò báyìí jésù ní ọ̀nà àbáyọ àwa dókítà kan máa ń gbìyànjú ìnáwó ọlọ́run nìkan ló lè wòsàn. that's right. ẹ jẹ́ kí pẹ́ṣẹ́ǹtì fún wa láyè náà. Eh, eh, ẹ dr jane ìwọ́dún ẹ mr wálé ẹ jọ ẹ sọ fún kan lára àwọn nurses pé kan mú yín lọ sí wọ́ọ̀dù yín a máa yọjú sí yín tá a bá ṣe tán. Mr. Wálé ẹ jọ ta ni a lè sọ fún nípa kéèsì mi. ẹ sọ fún ìyàwó mi. wo Jane tó o bá fẹ́ pẹ́ lẹ́nu iṣẹ́ yìí ó lọ dáwọ́ fífún àwọn ènìyàn ní ìrètí asán dúró ṣó ti gbọ́. <laughs> ọ̀gá ṣùgbọ́n a gbàgbọ́ pé kò sí nǹkan tí ọlọ́run lè ṣe. doc ó yẹ kẹ́ ti mọ̀ mí ju eléyìí lọ tí n bá ti wà pẹ̀lú yín ẹ̀ má dánrọ eléyìí wò bí bẹ́ẹ̀ kọ́ mi ò ní wá mọ́ tẹ bá pè ní fún review. ẹ má bínú sá ẹ má bínú sá a kàn gbàgbọ́ pé kò sí nǹkan tọ́lọ́run lè ṣe ni tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ òtítọ́ ni ẹ jẹ́ kí Jésù yín kó ṣe eléyìí jẹjẹrẹ tó burú bí eléyìí tí Jésù bá wá ṣe yeye wálé ń gbádùn ara rẹ̀ lọ́wọ́ lórí àkéte àìsàn kódà ẹsẹ̀ kan ayé òun ọ̀run ló wà. wá ọ̀nà láti lọ kí ilé ìwòsàn gbà. tó o bá ti débẹ̀ gbàdúrà fún un rí i pé o fi ọwọ́ rẹ kàn án ìnira rẹ̀ yóò peléke sí i ó ní láti jẹ ìrora dáadáa kó tó di pé ó kú oṣù kan péré ló kù tí ọdún yìí ó fi parí eléyìí túmọ̀ sí pé ọgbọ̀n ọjọ́ péré ló ní láti lò lórílẹ̀ ayé yìí ó sì dá mi lójú wípé kò ní rí ọjọ́ tó kẹ́yìn nínú ọdún tí a wà yìí ẹ jẹ́ kó máa gbádùn ara rẹ̀ lọ lórí àkéte àìsàn. <laughs> Ah, pẹ̀lẹ́ madam. ẹ lẹ́ o madam. madam ẹ lẹ́. ẹ ṣe ah, ẹ fọ́ bẹ̀ wọ́n ẹ ṣe o báwo wá lára wọn ti ṣe báyìí. ó ń wojú olúwa o. ẹ wọ́n ẹ jẹ́ àgbàdua. àdúrà ló lè ṣe ohun kò. àgbàdua. lọ́dún ló ń ṣe ohun gbogbo ẹ jẹ́ àgbàdua fún un ẹjọ ẹ jẹ́ kí ogun àlejò jáde àsìkò àlejò kọ́ nìyí. ah dókítà ìjọ aládùúgbò wọn ni wá a kàn fẹ́ bá wọn gbàdúrà nìkan tó máa lọ. rárá madam ẹjọ ẹ jáde everybody ẹ jáde. dókítà ìjọ sọ àníkẹ́ jáde. ẹ ṣé o ẹ pẹ̀lẹ́. dókítà ọmọ aládùúgbò wa ni wọn. madam ẹ máa ṣe ìrànlọ́. ẹ madam a ṣẹ̀ṣẹ̀ gbàdúrà fún àwọn patients tán lọ́sibítù. ẹ ṣeun ẹ ṣeun doctors ẹ ṣe. ẹ ṣe wá ní ìgbà tá à ń gbàdúrà ẹ̀mí ọlọ́run jẹ́ kó yé wa pé àìsàn tó ń ṣe ọkọ yín kì í ṣe ojú lásán. má ṣé wọn ò ní gbólóhùn asọ̀ pẹ̀lú ẹnì kankan. ọ̀nì ah, ọ̀nì eh, kò pẹ́ sí àsìkò tá à ń sọ̀rọ̀ ni wọ́n ṣèṣì ta mi sí ìkan lára àwọn alábàágbé wa náà ni ọ̀rọ̀ ṣáàdì gbọ́n mi sórí o tó bá wọ́n ti bẹ̀ wọ́n wọ́n ti bẹ̀ wọ́n. ìrántí ọlọ́run fi hàn mí gangan nìyẹn. dókítà Ah, ọkọ mi ṣe ń bọ́ báyìí ó sì ní kẹ́ lọ bí arábìnrin. ẹ wo madam àlọ́ọ̀rànkà bíbẹ ẹni tí wọ́n da omi sí lára kọ́ ni yóò mú solution wá sí problem tó wà nílẹ̀ yìí ẹ tí mo bá ní kí n béèrè ẹ kí làwọn ìgbésẹ̀ tí ẹ ti tún gbé yàtọ̀ sí àwọn ìtọ́jú tá à ń fún yín lọ́sibítù. Ah, dọ́tà sorry mo ti gbàdúrà hmm. mo gbàdúrà mo bá wẹ̀ hmm. mo bẹ̀ ọlọ́run hmm. ọlọ́run ọlọ́run fọwọ́ kàn mí. good good nígbà tẹ ẹ gbàdúrà iwájú ìtẹ́ wo lẹ gbé ẹ̀bẹ̀ àdúrà yín lọ. kò yé mi. Hmm. ṣé rí àṣìṣe tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́run máa ń ṣe nìyẹn nígbàkúgbà tí a bá ń gbàdúrà à ń gbé ẹ̀bẹ̀ àdúrà wa lọ sí iwájú ìtẹ́ ọlọ́run oríṣiríṣi ìtẹ́ ló sì wà níwájú ọlọ́run ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ méjì nínú ẹ̀ a ní ìtẹ́ ìdájọ́ bí ìkejì kọ́ríntì orí karùn-ún ẹsẹ̀ ìkẹwàá ṣe kọ́ pé gbogbo wa ò lè ṣaláì farahàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi ṣẹ̀sì níwájú ìtẹ́ ìdájọ́ yìí ènìyàn lè lọ fi ẹjọ́ ẹni tó bá ṣẹ̀sùn Ọlọ́run pé kí Ọlọ́run kó ṣèdájọ́ fún un ewu tó wà ńbẹ̀ ni pé tí ènìyàn bá máa lọ sírú ìtẹ́ yẹn ó gbọ́dọ̀ jẹ́ pípé àti kó sì wà ní mímọ́ torí tí ìdájọ́ Ọlọ́run bá dé ó lè bọ́ sí orí irú ẹni bẹ́ẹ̀ ẹ sì mọ̀ pé bíbélì wípé tí ọlọ́run bá sàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró àti pé gbogbo òdodo wa gan bí àkísà ẹlẹ́gbin ni hmm? ṣe rí ọ̀tá máa ń wá àwọn àbàwọ́n nínú ayé wa láti lọ́ọ́ fi ẹjọ́ wa sùn níwájú ìtẹ́ ìdájọ́ gan ni ìtẹ́ mi tó tún wà níwájú ìtẹ́ ọlọ́run ni ìtẹ́ àánú nínú ìwé exodus orí kẹtàdínlógójì ẹsẹ̀ ìkẹfà ó ní ó sì fi kìkì wúrà ṣe ìtẹ́ àánú hmm. ṣe sì rántí pé bíbélì wípé ọlọ́run ní òun ó ṣàánú fún ẹni tí òun ó ṣàánú fún àti pé ìwé Hébérù orí kẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún wípé ẹ jẹ́ kí a fi ìgboyà wá síwájú ìtẹ́ orí ọ̀fẹ́ ká lè rí àánú gbà àti orí ọ̀fẹ́ nígbà ìpọ́njú my brother ṣe rí tí ènìyàn bá bẹ ọlọ́run nínú àánú rẹ̀ ah ọlọ́run máa ń ṣàánú fún irú ẹni bẹ́ẹ̀ níbo lẹ kó ẹ̀bẹ̀ àdúrà yín lọ síwájú ìtẹ́ àánú ni àbíwájú ìtẹ́ ìdájọ́. ìtẹ́ ìdájọ́ ni o torí gbogbo ohun tí mò ń wí fọlọ ni pé kí ọlọ́run gbẹ̀san mi lára àwọn ọ̀tá mi àṣebọ́mọ ẹ̀ ni mí ó yẹ kó lè jà fún mi ẹnu gbé àdúrà kan tí mò ń ké sọ ọlọ́run nìyẹn. ẹ ẹ Mr. Wale Sherry kò sí àkókò láti fi ṣòfò ẹ ó tún padà lọ síwájú ìtẹ́ àánú olúwa ẹ ó bẹ̀bẹ̀ pé kí ọlọ́run kó dáríjì yín kó ṣàánú fún yín ṣẹ́rí ẹni tí ò tí ì nígbàlà gan ọlọ́run ń ṣàánú fún ká tó wá sọ pé ẹni tó jẹ́ ojúlówó ọmọ ọlọ́run ṣùgbọ́n o mo fẹ́ kẹ́ ẹ mọ kinní kan ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ ti ẹ̀yìn ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ ti ẹ̀yìn ti yìí. Ah, ó ti ṣe mí. tó dáwọn òkè yìí gbà ní ni mo fi ọpẹ́ mi fún ta ni wọ́n tún gbéga o bí kò ṣe àtòbí jù ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún ọlọ́run tó dá wa òkè ìgbàanì. Okay, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. ẹ yí padà olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run arúgbó ọjọ́ adàgbàmọ́ tẹ̀pá adàgbàmọ́ pààrọ̀ oyè ẹ̀yin ni ìtànà òwúrọ̀ ẹ̀yin ni olúwa lórí gbogbo ayé gbogbo ẹ̀yin ni ọlọ́run ah bàbá ẹ ṣe arúgbó ọjọ́ nìyí ẹ ṣeun o òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nìyí ẹ ṣeun bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kò sẹ́ni ó lè yí padà láéláé Olódùmarè òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ ṣe bàbá Jésù lolúwa kò yí padà Jésù lolúwa kò yí padà ọlọ́run ẹ ṣé ẹ ṣé bàbá àánú ni mo béèrè o bàbá àánú ni mo béèrè àánú ni mo béèrè o bàbá àánú ni mo béèrè. àwíjàre màmá kọ́ àánú ni mo béèrè àánú rẹ̀ mò ń fẹ́ àánú rẹ̀ mò ń fẹ́ ó bàbá kí lẹ́kùn àánú má ṣe tì mọ́ mi ó bàbá àánú rẹ̀ mò ń fẹ́ ó bàbá Lord have mercy. tí ọmọ bá sọ ọ́ di òmìnira ó ti di òmìnira nítòótọ́ wálé o ti di òmìnira. bàbá ẹ ṣé ẹ ṣé ó rẹ̀ láàyè mi èmi ò ní gbàgbé rẹ̀ o màmá ṣé o bàbá ẹ ṣé olúwa. a ah, mo lòdì sí olúwa mi ṣe bí a ti ṣe ìdájọ́ lórí wálé ṣáájú àsìkò yìí ta ni ẹni tí ń sọ nígbà tí ọlọ́run kò sọ ṣé ìwọ ti gbàgbé pé àánú ṣògo lórí ìdájọ́ èmi ọlọ́run ọmọ ti pinnu ta ni yóò fagilé èmi ti na ọwọ́ mi jáde ta ni yóò yí padà nítorí náà mo fagilé ọ̀rọ̀ òdì rẹ wálé ti di òmìnira. mo dòmìnira o nínú Jésù mo dòmìnira tó ga. tuntun pẹ̀lú ayọ̀ ní àdúgbò wa. amazing ìyanu ńlá mi ò rí irú eléyìí rí láti ọgbọ̀n ọdún tí mo ti ń ṣe iṣẹ́ ìṣègùn. Ah, ah amazing ìyanu ńlá. kò tilẹ̀ sí àpá pé àrùn jẹjẹrẹ wà nínú ẹ̀dọ̀fóró yìí rí <laughs> ẹ̀dọ̀fóró tuntun ni àwọn eléyìí. amazing ìyanu ńlá. Prof nǹkan tó jọ mí lójú gan nìyẹn because èmi wò pé at least pẹ̀lú bí àìsàn jẹjẹrẹ yẹn ṣe rìn káàkiri inú ẹ̀dọ̀fóró arákùnrin ó yẹ ká rí sáìn pé àwọn àpá tí ẹ wà mẹ́ but àfi bígbà tí ó jẹ́ pé kò tiẹ̀ rẹ́ rárá. amazing ìyanu ńlá. Bro. Bro. Ẹ káàsán. Dẹ́tọ̀ ah. ojú that's it. Amazing. Ìyanu ńlá. Dọ́kítọ̀, irú oògùn òyìnbó wo lẹ lò ná? Ó yẹ ká ṣe ìwádìí ìjìnlẹ̀ lórí rẹ̀. Kí a sì tún pe press conference lórí ọ̀rọ̀ yìí. Amazing. Orúkọ ẹ̀ gan-an nìyẹn orúkọ oògùn tá a lò ló jẹ́ ìyàlẹ́nu ńlá. ìyanu ńlá. bẹ́ẹ̀ ni prof ìyanu ńlá tó ti orí ìtẹ́ àánú lódùmarè wá. prof ṣe rí irú oore ọ̀fẹ́ tó wá láti orí ìtẹ́ Elédùmarè yẹn òun ló máa ń mú kí ọlọ́run mú àìsàn àti àìlera tó wà nínú ara ènìyàn kúrò nílé tí dókítà ò lè mú kó. ṣé pé ẹ ń sọ fún mi pé ọlọ́run ló ṣe lè. bẹ́ẹ̀ ni ọ̀gá ìtorí ẹ̀ gan-an ni mo ṣe fẹ́ kí ẹ gbàgbọ́ pé ọlọ́run wà ẹ̀ẹ́dẹ̀ máa wọ ọ̀gá àbá ti discharge Mr. Wálé látàárọ̀ ṣùgbọ́n mo máa má dílé wọn pé kẹ́ ẹ dé kẹ́ ẹ wá rí iṣẹ́ ìyanu láti ọlọ́run ṣe sá ẹ ò ṣe fi ayé yín fún jésù. Ah! congratulations jésù ṣeun jésù ṣeun wọn bẹ wá jésù ṣeun ah! ọlọ́run tí ò sọ yín di ogún ọ̀sán kankan ó tó láti. Eh? òní ni ọjọ́ ìgbàlà rẹ jésù ń dúró dè ọ́ láti gbà ọ́ là má ṣe sọ ìgbàlà rẹ di ọ̀la nítorí pé ọ̀la lè pẹ́jọ fún ọ kí ló dé tó ń sá kiri fún ẹlẹ́dàá rẹ o ò lè ríbi sá pamọ́ sí nítorí pé Jésù fẹ́ràn rẹ púpọ̀ ǹjẹ́ a ṣeé ṣe fún ohun kan láti gbọ́n ju ẹni tí ó dáa lọ wò ó ìgbàlà ọkàn rẹ ṣe pàtàkì sí ẹlẹ́dàá rẹ Jésù ń dúró dè ọ́ lónìí láti gbà ọ́ là. pàtàkì sí ẹlẹ́dàá rẹ̀ jésù ń dúró dè ọ́ lónìí láti gbà ọ́ là. dókítà àkókò wa tó wà yìí láti fààyè fún jésù kristi. má bá mi sọ nípa ọlọ́run kankan níbo ni ọlọ́run wà nígbà tí bàbá mi kú nígbà tí mo wà ní ọmọ kan níbo ló wà nígbà tí ìyá mi kú nígbà tí mo wà ní ọmọ méjì níbo ni ọlọ́run wà nígbà tí mò ń jẹ oúnjẹ lórí ààtàn tí mo sì mu omi nínú gọ́tà èmi ni mo tiraka tí mo fi di ohun tí mo dà lónìí níbo ni ọlọ́run wà. ẹ ǹlẹ́ sà ẹ gba ìwé yìí kí ẹ kà sà jésù fẹ́ràn yín. mi ò fẹ́. ẹ lè má nílò rẹ̀ lónìí ṣùgbọ́n ó nílò rẹ̀ lọ́la kí ló dé tẹ́ ò fi pamọ́. ah prof kí ló ṣẹlẹ̀ prof kí ló ṣẹlẹ̀ ẹ̀ ń sunkún ni. kí ló dé kí ló ṣẹlẹ̀. ṣetán. ṣetán. láti fààyè mi fún Jésù. ìròyìn ńlá ni prof ẹ jẹ́ ká gbàdúrà. mo fẹ́ kí ẹ máa wí báyìí tẹ̀lé mi ẹ sọ pé Jésù Olúwa mi jésù olúwa mi. mo jẹ́wọ́ rẹ. Ah, mo jẹ́wọ́ rẹ. gẹ́gẹ́ bí olùgbàlà mi. gẹ́gẹ́ bí olùgbàlà mi. dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. ní òní yìí mo fi ẹnu mi jẹ́wọ́ rẹ. mo fi ẹnu mi jẹ́wọ́ rẹ gẹ́gẹ́ bí olúwa. gẹ́gẹ́ bí olúwa. kọ orúkọ mi sínú ìwé yìí. kọ orúkọ mi sínú ìwé yìí. ní orúkọ jésù kristi olúwa wa. amen. praise the lord. Ah. Ah. ó yẹ ká wẹ̀ bẹ́ẹ̀ yẹ ká wẹ̀ ẹ wá rí nǹkan bí o ọ̀nà àrà la gbà parí ọdún yìí ìwọ òun lọlé pẹ̀lú ẹ̀yà ara tuntun olúwa ṣe. prof bẹ́mi ṣe ń lọlé pẹ̀lú ẹ̀dọ̀fóró tuntun àtẹ̀yà tuntun ẹ̀yin náà ń lọlé pẹ̀lú ìgbé ayé ọ̀tun. ìyanu ńlá lélẹ̀ amẹ́sì. ẹ kú eré madam ah, ọ̀nà tó dáa láti fi parí ọdún yìí gan-an ni ah. Ah, à ń bọ̀ aṣàjọyọ̀ ọdún tuntun lọ́dọ̀ yìí lọ́la. tó <laughs> tọ́ ni kò tẹ̀ tó wí gbà yín lálejò. than life. You're the same today and forever, you never change. You are ageless and changeless. olúwa ṣe oore ńlá olúwa ṣe oore o màmá adúpẹ́ lọ́dọ̀ ọ̀hún àwọn la tún wọnú ilé ìwà pẹ̀lú ayọ̀ wa pẹ̀lú ẹsẹ̀ wa àdúpẹ́ eh, olúwa ṣe. ẹ jẹ́ ah, mú wa rí ọjọ́ òní láyọ̀ àtàlàáfíà ẹ jẹ́ kí ojú wa rí òpin ọdún yìí ah, bá tẹ̀sí rò pé bóyá ọdún tó ń bọ̀ bóyá bànújẹ́ là ẹ sì jẹ́ kó jẹ́ sáyọ̀ fún wa olúwa wẹ́ gbọ́ pé kẹ́ ẹ gba ẹ̀yìn wa ní orúkọ jésù kristi olúwa wa. Ah, mama olúwa ṣe wáyé mi. màmá o gbọ́dọ̀ sáré dọ́jà. aya mi o ṣe ní sùúrù kò sinmi ná ah. ìgbà wo ló dé láti hospital náà. my dear mom right èmi náà wò pé ó yẹ kẹsìmí díẹ̀. bí wàhálà ìpọ̀ tó wù ẹ mo gbọ́ ọ̀pọ̀ tẹ̀sán ṣùgbọ́n kò sí kankan létí a lè fi ṣàlejò kò sí kankan táwọn àgbọn tẹ̀ máa fi ṣọdún ṣé mo pọ̀ tójọ́ mélòó kan sí ta ti kúrò nílé tó <laughs> oní thirty first òní lọ́dún ń parí ṣẹ̀dẹ̀ rántí pé prof náà ń bọ̀ wá kí wa dókítà náà ló ń bọ̀ bá wa ṣàjọyọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó tún bá tún gbọ́ oore ńlá ńlá tó lọ́run ṣe fún wa báyìí wọn a máa wálé wá kí wọn. ó yẹ ó yẹ ó yẹ ó yẹ

ambulance. Lárápé ni. Lárápé ti kú. Lárápé kú. Bẹ́ẹ̀ ni. Lárápé ṣe kí ni? Àjálù méjì ló dé bá wa nínú ẹ́stéètì lónìí àìsàn tó tuntun. Nínú ẹ́stéètì. Méjì bíbó. A ò fẹ́ dààmú yín ni, àbá ti sọ fún yín nígbà tẹ́ ń bọ̀ láti ilé ìwòsàn. Lánàá ni Sùnbọ̀ àti Lárápé jí pẹ̀lú àìsàn ilé ìwòsàn tí wọ́n ti ń tọ́jú yín ó ní Sùnbọ̀ kú sí eh? ní àárọ̀ àná. Sùnbọ̀ ti kú. Lárápé náà tiraka ṣùgbọ́n ó padà kú lónìí náà. Eh? Sùnbọ̀ ti kú. Bẹ́ẹ̀ni. Ó ṣe láàánú pé ilé ìwòsàn tí wọ́n ti tọ́jú yín tẹ̀yìn padà wálé láàyè òní Sùnbọ̀ kú sí ní àárọ̀ àná ilé ìwòsàn náà ni wọ́n ń gbé òkú Lárápé lọ báyìí.